إبراهيم إنك حميد مجيد adúgbò fún ọlọ́run ọba fún kan ọ̀gbọ̀n kan orí ẹ̀rọ yìí wa aṣọpẹ́ ti dá wa sí lọ́jọ́ ìlú tí àsìkò yìí láti fi rí ìbádà tẹ̀lé ìṣe àbí ọlọ́run má ṣe èyí ló fi ìbádà fún wa ọlọ́run bá fún jẹ́ ká ìgbẹ̀yìn oṣù rọ̀mọ́bọ́n kọ́ wa mọ́ àwọn tó sì náà jẹ́ oríire fún yàtọ̀ fáwọn tí ó jẹ́ ìpèdè panu lásán fún àwọn ìtanijí táwa ń ṣe fúnra ẹni àwọn ojúṣe ẹ̀sìn ká tún ra wa létí àbí ọlọ́run ọba àtẹni tó ń sọ àtẹni tó ń lọ ọlọ́run dákun má ṣe ní ìbálẹ́jọ́ àbúrò wa má sì ló ń ta gbọ́ ta kọ́ńtínù àgbọ́múlò ní tọ́lọ́wọ́n bá ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. ibi tí abala yìí kíra ṣẹ́fù sọ́nà yìí òun ni point number five nínú kíra náà. Imam Al-Barbahari ó ní wàhálà lọ́mọ́ أن الناس لم يبتدعوا بدعة قط حتى تركوا من السنة مثلها fúnà àwọn èèyàn wọn kì í dáwọ́ ní dídá kan tí wọ́n máa ṣe àfi kó jẹ́ látàrí pé wọ́n ti fi ohun tó ṣe déédéé dídá yẹn sílẹ̀ láì ṣe nínú sunna àwọn èèyàn yìí dáwọ́ ní bídíà kan kó máa ṣe bídíà ọ̀hún àfi kó jẹ́ pé wọ́n fi bídíà yẹn wọ́n fi rọ́pò sómìnà kan tó ṣe déédéé ẹ̀gbẹ́ ni wọ́n máa ṣe àìṣe sómìnà yẹn yóò wá jẹ́ kí máa ṣe ìdàkejì ẹ̀ tó ń jẹ́ bídà fáṣùbẹ́rẹ́ ló ń ṣe káàkiri ní àdúgbò torí náà lọ ṣọ́ra fún gbogbo nǹkan tó bá ti ń ṣàjòjì nínú ẹ̀sìn yìí tí wọ́n bá ní nǹkan ṣàjèjì kí ni ìtumọ̀ ẹ̀ à ń bọ̀ wá gbọ́ yé inna kulla muhdathatin bid'a gbogbo ohun tó bá ti ṣàjòjì àdádálẹ̀ ló ń jẹ́ wa kullu bid'atin dalalah gbogbo àdádálẹ̀ ìṣìnà ni orí ibú ni ọ̀dọ̀lá rẹ̀ kò wá áhùn ha fìnnà gbogbo tí bá tí wọ́n jẹ́ ìṣìnà tí bá tí ń dórí ibú àti iṣẹ́ ọ̀hún àtàwọn tó ń ṣe é sì máa ọmọ ọ̀nà ni wọ́n. gbogbo dídá lórí ibú gbogbo orí ibú ni ó mú mi wọná. Imam Barbahari ò wá sọ pé gbogbo orí ibú tó bá ti wá mú mi wọná yóò wá múni wá nù náà gbére ní elderline aspect yẹn torí pé orí ikú mi lè mú ìyànwọ́ náà fún gbàtọ́lọ́wọ́ bá bá fẹ́ lẹ́yìn tí iná bá ti yọ òróró ẹ̀ṣẹ̀ dídí àti ìmọ̀ṣe yẹn ọlọ́run ó wàá yọ ẹrú ọ̀hún àmọ́ sí àlùjẹ́ náà ṣùgbọ́n aláṣejù tẹ ẹ máa ń gbọ́ orúkọ ẹ̀ tó ń jẹ́ jàbàtà ẹ bàbá jàbàtà òun ní gbogbo dídí àtúbà ti mú ni wọná gbére ni torí pé gbogbo dídá ti dọ̀làlà gbogbo dọ̀làlà ló ń mú ni wọná tí gbogbo ẹni bá ti wá wọná yóò wá di kékeré láéláé rárá dídá tí ò sọ mi di kèfèrí wà dídá hàn tó sọ mi di kèfèrí wà à ń bọ̀ wá gbọ́ àlàyé ẹ̀ ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ àlàyé pẹ̀lú pé kí ni súnà tá a bá mọ̀ kí ni súnà ká wá wá síbi àlàyé kí ni dídá mo ti júwe súnà fún wa ẹ jẹ́ rán wa létí ẹ̀ a ní ohun tó di ńlá sallallahu alaihi wasallam bá ṣe àbí yàtọ̀ sí tó ṣe ń kọ́ kí tó ní gbígbọ́ ohun tó sọ àpá ohun tó ṣe súnà ni ó lè má wàá ṣe ṣùgbọ́n kó sọ bíi ààwẹ̀ tásúà ó gba aṣúrọ́. ó wá ní dị bá di ọdún tó bọ̀ pẹ̀lú òògùn ọlọ́run aṣúra àtọjọ́ tó ṣáájú aṣúra la máa dà papọ̀ ọlọ́run kọ pé adọ̀dún tó ṣe mọ̀ ṣe ṣùgbọ́n ti sọ aha, ohun tó sọ ohun tó ṣe kí ni kẹta. wọ́n ṣe tó àbí wọ́n sọ lọ́rọ̀ ló gbọ́ tí ó sì bá wọn wí bì so àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló ń jẹ́ sunna ohun tá àmẹ́bí sọ àbí tó ṣe àbí tẹ́lẹ̀ òní yìí ṣe lórúkọ pé islam náà òun ṣe tá àmẹ́bí sì bá mi wí bì mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ti kàǹpù ẹ̀yẹ pé kálukú máa máa ṣe tí wọ́n bí wá lórí pé ṣé wá ló máa jẹ́ ìtumọ̀ dídá èèyàn ọ rò pé opposite sunna ni bídà ó sì correct bẹ́ẹ̀ náà ni àwọn àfáà náà máa ń sọ bẹ́ẹ̀ wọ́n á ní na kéyìnbó sunna ohun tó tako sunna òdìkejì sunna òní bídà ṣùgbọ́n abùkátà sí pé kálàyé kékeré kan ó bá wa kálàyé yẹn ò wa. N'ime atún pé òun náà ni òbítẹ́bí súnà ó léwu ẹjẹ sọ ewu tó wà lọ́dún yìí. tá a bá ti ní sànàbí ò ṣe nígbà tá a sọ pé súnà ní sànàbí ò ṣe a sí pé gbogbo sànàbí ò bá ti ṣe a máa jẹ́ bídíà àbí àbọ̀tún sọ fún yín pé kò gbàwé ṣẹ́tìrì pé wúwà ńlẹ̀ kò ṣe é bó tiẹ̀ jẹ́ kó sọ àhà àbí táwọn nẹ́bí ò sọ àbí tí wọn ò ṣe hàn án á máa túmọ̀ sí pé àwọn ìbáàdà táwọn nẹ́bí fúnra ò bá ti ṣe tí ò bá sọ pé ká ṣe àbí kó láwọn tó ń ṣe é tó sàǹfẹ̀ fún wọn àfẹ́ sọ pé gbogbo ẹ̀ pátá ni big app àwa rí i pé rárá kò rí bẹ́ẹ̀ àwọn ìbáàdà míì wà tàbí òṣè kìí sì ṣe bídíà èèyàn òṣè akúnyí lápèjúwe pé kò pé àwọn èèyàn lọ fún ìwọ̀n tàràwì àbí ó ń dá a sí làwọn èèyàn wá tò lẹ́yìn ẹ̀ lóòótọ́ kò lé wọn dànù ṣùgbọ́n gbà tó yá ó sọ̀rọ̀ ògede pé kò ṣe mọ́ yẹn àwọn tó bá ti sọ wípé ìdàkejì ohun táàmì mẹ́bí bá ti ṣe nìbídà wọn á ní nígbà tó ti stop ẹ̀ tí ò ṣe mọ́ yẹn ẹni bá ti ti ń pèrè tó bá ti ń pèrè pété rárá ó ṣe kí ni wọn lọ ti ṣe bídà àwọn àfa wa ni rárá wọ́n ní ohun táǹnàbí ò sọ pé ká ṣe táǹnàbí ò ṣe tí wọn ò sì ṣe lójú àǹnàbí táǹnàbí ò dákẹ́ ẹ máa wá kọ o wọ́n ní nínú táǹpẹ ní ìbáadà ẹ fi májẹ̀mú yẹn kù torí pé tá a bá fi kú pé nínú ìbáadà àjẹsí gbogbo ẹni bá mo gàrí tó jẹ lásán àlejò kò fi ṣe bídíà ànábì ò ṣe kò sọ pé ká ṣe wọn ò fi ṣe lójú ẹ kò wá dájẹ àbẹ̀kọ ni sòṣàlẹ sọ pé ẹni tó jẹ lásán gẹ́gẹ́ bí Yorùbá àbí tó gẹ̀ẹ́sì la gọ́gì ṣàlẹ sọ pé ó ṣe bídíà àbọ̀ definition sunna ní pé ohun tó ṣe àbí tó sọ àbí tó ṣe lójú ẹ̀ àwa rí i pé wọn ò gun aeroplane lọ sí maka lójú ẹ̀ náà kò dẹ̀ sọ pé kí wọ́n gun aeroplane àbí àbáṣe sọ pé definition súnmọ́ yẹn ẹni bá sọ pé opposite yẹ ní bídíà kó fàlàyé kó pé opposite yẹ nínú ìbáàdà yàtọ̀ sí tí kìí ṣe ìbáàdà tí nǹkan yẹn kìí bá ṣe ìbáàdà kò ní jẹ́ dídá ṣàgbọ́yé náà àlàyé fún wa yìí àwọn tí kéwú gbà wọ́n lọ́wọ́ nínú àwọn tó kórìíra súnà pọ́ǹtì yìí wà nù tí wọ́n máa fi ń wá ọ̀tá fáwọn wọ́n láwọn yẹn àti gbọ́lẹ́nu nínú tó náà sọ wípé sẹ́ńtúrì tó ti lọ ni torí pé ohun tí wọ́n ń parọ́ ẹ̀ máwọn áàlù súnà ni pé àwọn áàlù súnà gbogbo nǹkan tó bá ti jẹ́ mọ́dálítì kígbàgbọ́gbé bá ní ká ṣe tí development bá ti introduce láti mú ìgbésí ayé àwọn èèyàn rọrùn ni wọ́n máa ń ta mọ̀ wọ́n á ní torí bàgbẹ́bí ò ṣe é wọ́n á wá ní ẹbí wọ́n léèrè ṣé ràkúnmí làwọn ń gùn lọ́mọ́ta ń sìn yìí ẹbí wọn léèrè sànàbí lo fírídà ẹbá àwọn ọmọ mi tútù nínú fíríjì wọn ń fi eléyìí wàlúwàyè wọn fi ń wá ọ̀tá àwọn àlùsẹ̀mẹ̀ àwọn kan nú wọn ó dàrú wọn lójú lóòótọ́ ni kò yé wọn wípé ohun sànàbí ò ṣe sáǹpẹ̀ ìdídà yẹn nínú ìbáàdà yẹn kò yá wọn kan bẹ́ẹ̀ àwọn kan wá wà kéwu wọn gbé gbé ọ̀rọ̀ yẹn yé wọn ṣùgbọ́n tí wọ́n bá ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ ni ṣe ń ṣàlàyé pé nínú ìbáàdà ni àwọn tí wọ́n fẹ́ máa darí wọn gbagbó wọn ò ní tẹ̀lé wọn torí pé wọ́n fẹ́ kí wọ́n kórìíra súnà àtàwọn áàlù súnà ni táwọn máa wá sọ fún wípé àwọn áàlù súnà kórìíra development tí ò ní kórìíra àwọn áàlù súnà kì í ṣe kí á kórìíra wọn nìkan á máa wò pé ah, kí ló dé tí wọ́n ń sọ nǹkan kan tí wọ́n ń ṣe òdì wọn làwọn fẹ́ ṣe súnà pé gbogbo nǹkan ni ká ṣe bá ànábì ṣe ṣe wọn dẹ̀ ń gba fáàn sórí wọn ń ṣe òkiri lé ìkànnà nínú ilé wọn wọn ṣe lọ wá tùpà ibi tá ànábì lò torí pé ohun táwọn ọ̀tá súnà gbè sí wọn lórí nìyẹn wọn ní ìyẹn làwọn áàlì súnà ń sọ ohun tá à ń kọ́kọ́ nìyẹn o so ẹ gbọ́ definition ẹ dáadáa bíyà lóhun tá ànábì ò sọ pé ká ṣe tí ò ṣe tí wọn ò ṣe lójú ẹ̀ nínú ìbáadà nínú tó jẹ́ ẹ̀sìn jẹ́ pé téèyàn bá ń ṣe é àníyàn tó fi ń ṣe ni pé òun fi ń wá ládàá òun fi ń wá sùnmọ́ lọ sọ́dọ̀ ọ̀lọ́ téèyàn bá ń jẹ láfú tó fi wá sùnmọ́ lọ sọ́dọ̀ ọ̀lọ́ rárá àtọ́làtọ̀ ó ti yàtọ̀ tó àwọn àfáà súnà wọn á ní nínú ìbáadà wọn á tún wá fi kan kún un wọ́n ní táàmì sì ní agbára àti ṣe ká ló fẹ́ ṣe ni yàtọ̀ sí tí ò lágbára àti ṣe torí pé ta bá ní nínú ìbádà ẹ jẹ́ ká wọ àwẹ̀ ká sọ àdúgbò sọ yìí ànábì ò gbà àbí ṣe ta bá nígbà tí ò sì gbà ẹni tó bá wá gbà onígbèjà ní kọ́ wọ́n lè ní wẹ́ẹ́ ó jọ bẹ́ẹ̀ lóòótọ́ àmì rárá kò ní apá àti ìgbà torí pé ikú ṣáájú ẹ̀ ikú ò yẹ kó lè gbà á ṣùgbọ́n gbogbo ọba bá ti ní pé kíní yìí àwọn ará zamani wa ń ṣe àwa béèrè pé ṣáà nẹ́bí tó ṣe wọ́n ní kò ṣe é sójú ẹ̀ táwọn èèyàn tí wọ́n ṣe wọ́n ní kò ju ẹ̀ ṣé wọ́n ṣe lójú ẹ̀ tó sáyìn sí wọn rárá ìbádà sì ni ìbádà ni a jẹ́ pé bóyá ànágbé ò ní kápá láti ṣe wọn ni rárá ó ní kápá láti ṣe ó bá ní kápá láti ṣe kò lórúkọ lóbi ló ń jẹ nígbà tó ti ní kápá láti ṣe tí ó sì ṣe é ó sì ń sọ fún wa pé òun ti jíṣẹ́ ọlọ́run ọba pé fún yín olórúkọ méjì pé kan ó máa jẹ jíjẹ àyàn tó májẹ̀mú méjì ta fún definition ẹ̀ ní pé kó jẹ́ nínú ìbádà kó wá jẹ́ ìbádà tó jẹ́ pé ànábì ní kápá láti ṣe é kò fi ṣe yàtọ̀ sí ìyí tí ò ní kápá láti ṣe àbí tí nǹkan kan di lọ́wọ́ láti ṣe yàtọ̀ sí ìtí òsì nǹkan tó di lọ́wọ́ láti ṣe tàràwí ẹ̀ kò ní jẹ́ bídà nítorí pé kí ni ẹ jẹ́ ká wò. àkọ́kọ́ ni pé a ní ipa mẹ́bí òun sọ pé ká ṣe tí ó sì ṣe àwa rí i pé òun ṣe é àbí tó nípa kó ṣe é ìyẹn ti kọ́kọ́ mú tàràwí ẹ̀ kúrò ní bídà a ní àbí tẹ́lòmíì ṣe aṣáájú ẹ̀dá sì rí tí o kọ́ nínú ìbáàdà ìbáàdà tàràwé àwa ní táàmù mẹ́dísì ní kápá láti ṣe tí ò ṣe tó di lọ́wọ́ àwa rí pé nǹkan kan wà tó di òun lọ́wọ́ kí nǹkan tó di lọ́wọ́ ṣe rántí ẹ̀yin bọ́ọ̀lù kí ló di lọ́wọ́ láti kí tàràwé níjọba jazakumullahu khairan ìdíwọ́ yẹn ni pé tá a bá ń ṣe é lọ ohun tọ́lọ́run bá ti gbádùn báwọn ẹrú òun ṣe ó máa ń fẹ́ sọ́jú ọ̀nà yẹn lẹ́sìn máa mọ̀ pé irun ọ̀ràn yẹn yẹn á ah, ọlọ́run gbádùn púpọ̀ tẹ̀ bá ń ṣe é ló ṣe ní ẹni tó kú tí ò fi fóun kó gbàgbé fóun lẹ́nu rẹ̀ kò níṣẹ́ kan tá a fẹ́ yẹ̀wò tètè rí ni lọ́dọ̀ àwọn àfáà kan torí pé ọlọ́run tí ò bá ti fóun wá pé kó gbàgbé fóun kó ṣe rẹ́ bọ̀ sọ àwọn nǹkan tọ́lọ́run bá ti ní ìfẹ́ ló máa ṣe lọ́rùn ọ̀nà ìdíwọ́ náà lẹ́bi wá ní jẹ́ náà ni pé tá a bá ń kí lọ lójú ọ̀nà ọ̀ràn yẹn ó tún fún ọ̀ràn yẹn fún àdúgbò mọ̀ ní òkú tẹ́lẹ̀ ìdíwọ́ yẹn. so tá a bá ti gbọ́ definition yìí yé wípé wọ́n ṣe define nídà àdìmí ohun tó wá kù ni pé ká wá lo examples tá máa mọ̀ yàtọ̀ láàárín kí la lè ṣe kí la lè ṣe tá a máa ní bùkátà sí pé mẹ́rin ẹ̀ wá ká tó ṣe é gbogbo ohun tó bá ti ń jẹ́ ẹ̀sìn tó bá jẹ́ pé ìbáàdà ni ẹ̀sìn sì ni nǹkan tó jẹ́ pé tí èèyàn bá ń ṣe èèyàn ti ń wá súnmọ́ lọ sọ́dọ̀ ọlọ́wọ́ ọba ni èèyàn nírètí pé wọ́n á máa kọ́ sílẹ̀ fóun bóun ṣe ń ṣe ẹ̀sìn gbogbo tó ń jẹ́sìn pátápátá ọlọ́run ọba ti fi x tó ti fi máa jẹ àfẹ̀yí sàmùmẹ́bí wa ti jíṣẹ́ fún wa ẹgbọ́ pírísìpù yẹn yé wọ́tẹ́bà fẹ́ni bọ́dì bá ronú kan pé àwọn ah, bẹ̀rù pé dáadáa ló máa jẹ́ o ọlọ́run máa láì jẹ ó fẹ́ ká béèrè pé iṣẹ́ mi tóun fi ránṣẹ́ ipò akọyín lẹ́sìn tó sì jẹ́ adékẹ́yìn fáwọn ànábì òun ṣókó ẹrù fún nígbà tó ń bọ̀ if the answer is no bó ṣe lè wò kí ìkan yẹn ó dá tó lójú wa ká máa tẹ̀lé ẹ. ṣẹgbọ́n pínpín yẹn yé now kẹ́ni máa mọ ta la láṣẹ jù ta la láṣẹ ètò la ṣe ń sọ sí ọ̀rọ̀ fún wa o to any ìbàdà àdúrà new year kẹrántí tí wọ́n máa ń ṣe ní thirty first of December ashab december sáàmì ẹbí witness december lára àbí kò witness ẹ ó witness ẹ ok kò ní kí wọ́n ṣàdúrà àìsàn december wọ january kò ṣe é àwọn èèyàn ò ṣe lójú ẹ̀ kó wá sáyìn alẹ́ wá ní ok ṣó ní kápá ó ó lè kápá láti ṣe kò sí nǹkan kan tóbi lọ́dọ́ fẹ́ ṣe kó dẹ ṣe é kò ṣe ajẹ́ pé àdúrà yẹn bíbí àdúrà jẹ. wọ́lọ́ọ̀nì tó bá jẹ́ pé ohun tó ti ń bẹ lọ́run fún tí ò dé ní ọgbọ̀n ọdún sẹ́yìn ìgbà tó lọ bá ṣe àdúrà nínú ìyẹ́ à ní nǹkan òun wá tẹ̀ ẹ́ lọ́wọ́ kò tí ì sọ pé àdúrà nínú ìyá ti tún náà ohun tó ń túmọ̀ sí ni pé. ọlọ́run ọba ń tàn ẹ́ balẹ̀ tíyàwó sì ká ẹ̀ mọ́ ọlọ́ba kò májà wà máa tó tán lọ sí ìyá ọlọ́run ní wọ́n ó ń lé lẹ́hìn ìnà tí èmi á máa lọ àwọn kan lára mi mi gbọ̀ngàn púpọ̀ o ẹni tó a máa ṣẹ lọ́hùn a sì máa rí tó ń tọrọ ọkùnrin àwa balẹ̀ àwọn tó ń ti náà gan òbí dáadáa tó wà torí pé ọlọ́run òwe tó lè ronú sí wàdà irú ẹ̀ lọ́run tún bá pèsè lílo òun ló fi ń bá pòkí mùsùlùmí tí ò ní kàkọ́ fẹ́sì ló fi ń bá a lò ọlọ́run má ti rẹ̀ bá wà lọ. ohun tí mò ń sọ yìí gbogbo ìbáàdà táàmì mẹ́jọ ò bá ṣe tó sì ní kápá láti ṣe ṣùgbọ́n tó pọ̀ tí ò ṣe dídá àtàwọn kọ̀ọ̀kan tá a máa ń kóra wó láti pèlè dídá a kàn máa ń fẹ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pe àwọn èèyàn kúrò ń bẹ̀ ni pé má ṣe é rípa mẹ́bí ò ṣe é síbẹ̀ ló fà á ni pé a rí pé àwọn kọ̀ọ̀kan mú àwọn àfa ẹnu wọn ò kò lórí pé ṣé bídà ni nǹkan yẹn àbí bídà kọ ẹ jẹun fún yín lákòókò yìí ó tán pè ní rosy bead ṣe mọ́ rosy bead kí ni mùsùlùmí pè é ẹ̀sùbà àwọn olóòtú rosy bead kì í ṣàwọn òyìnbó èdè òyìnbó mi ṣùgbọ́n àwọn kọ́ ló bẹ̀rẹ̀ ìgbà kan wà táwọn òyìnbó England náà mọ Christianity náà ọ̀dọ̀ wọn kọ́ ló ti bẹ̀rẹ̀ ìgbà tí Christianity délẹ̀ Rome àwọn catholic ni wọ́n hun àwọn bíi owó ẹyọ yẹn jọ wọ́n ti ń ka glorification tí wọ́n ṣe ìyẹn ni wọ́n ń pè ní rosary roman catholicism ó ti dáyé ọjọ́ ti pẹ́ wọ́n ti ń lo rosary bead káàmẹ́bí kó wá jíṣẹ́ islam ṣẹ́gbọ́n mi yé anabi wa kọ́ wa bá ṣe máa ṣe zikr subhanallah alhamdulillah wàlá ilaha illallah wallahu akbar tó fi jáde láyé ìka ló máa ń tà ẹ máa gbọ́ mi dáadáa o kì í ṣe pé kó mọ̀ fáwọn catholic máa ń lo rosary téèyàn bá ń ka zikr kí ìbádà náà ìbádà kọ ìbádà ni ok ẹ jẹ́ ká wá lo principle ká pàǹpù ìbádà táà nẹ́bí ò ṣe tí ò kọ́ wa pé ká ṣe wọn ò ṣe lójú ẹ̀ kó wá sáyìn ẹ́ ẹ́ ṣé ó ní kápá àbí kò ní kápá ó ní kápá tó bá fẹ́ kí wọ́n bá òun mú jọ ẹnìkan ló máa fẹ́ kó wá òkò tó bá mi sílẹ̀ tẹ̀lé ṣùgbọ́n kò ṣe é bá a ṣe ṣàlàyé ẹ̀ yìí a fẹ́ jọ pé a kò sí èméjì lórí ẹ̀ bíbí àníkéyàn lo ẹ̀sùn bá ọ̀tẹ̀ lóṣù rú ìkànnù àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọn làǹdẹ́bí wọlé bá ó ń ṣe zikir bó ṣe wá ń ṣe zikir yẹn ó kó nǹkan bíi àwọn igi ìṣáná àbókùtà wẹ́wẹ́ ni wọ́n ti tó àwọn lọ́sùn yẹn ó ń fi ṣe òǹkà yẹn ẹ́ ànábì wa jáde nígbà tó darí dé ó bá kó sì wà ní orí ẹ̀ ó wá ní à ó sì wà lẹ́nu kiri yìí tó bá jẹ́ mi nìyẹn rọ́pò èyí tó ń ṣe yìí màá ní subhanallah adada khalqihi wa zinata arshihi ẹ mọ àdúrà yẹn lókun yẹn tó bá jẹ́ mi nìyẹn nǹkan báyìí lè mi ò bá sọ ìyẹn wá fa kí ọ̀rọ̀ ẹ̀gbá òbí táwọn afáǹfà lára wọn pé á nígbà tó rí tíyàwó ẹ̀yẹ ń ṣe é ó ní nǹkan tó dáa jù lọ ìkóṣe báyìí kò sọ fún kókókó dànù àbí ìyẹn jẹ́ káwọn apá kan sọ pé ó ti ẹ̀jẹ̀ pé ká má lòó dáa jù torí pé tá bá lò ó tá bá lo ìka tá a nàbí lò ìyẹn là nàbí mọ̀ ní kó dáa jù ló ṣe lò ìmọ́lẹ̀ yẹn orí ìka yẹn ni a máa láà gbà sínú tàárẹ̀ tó nígbà tá a nàbí mọ̀ òkúta ṣe é ti kà á igi ìṣámọ́ṣe ti kà á kò dẹ̀ lò ó ó tún wá ń sọ fún ọ̀rọ̀ pé á nǹkan tó dáa jù lọ sọ gbólóhùn báyìí a jẹ́ pé èèyàn tí ń fi tó dáa sílẹ̀ wá lóhun tí ò dáa tó yẹn so àwọn àfáà kan wọn ò gbé kókó púpọ̀ jù lórí ọ̀rọ̀ ọ̀tẹ̀tùbá àwọn kan sì ní ẹ̀kọ́ lànà ìyá sọ̀rọ̀ yìí pẹ́ àná so àwọn nǹkan tẹnu àwọn àfáà kò lé lórí pé bídíà ni ká jìnnà sí pépépépé àwọn èyí tẹ́nu wọn ò kò lé lórí ẹni bá gbọ́n tó bá gbọ́n á mọ̀ pé èyí tó ní ládájú náà ní tàmẹ́bí bá ṣe òun sì ló máa ń sábà rọrùn wọ̀nba èyí tàmẹ́bí sì ló máa ń rọrùn tí n bá ń lọ mọ́ṣáláṣí kò ní ìdí pé kí n padà sílé sínú ìgbà tó jẹ̀sí òun torí pé eléyìí tàmẹ́bí lò ibi kíbi tí mo bá ń lọ ó bá mi lọ kò ní ìdí pé tí n bá wà níbì kan káwọn èèyàn ó mọ̀ wípé mùsùlùmí ni mí pẹ̀lú tẹ̀sùbá àwọn kan máa ń rò pé ìyẹn ló ṣe ní ìtàn àwọn àlùkò kódà máa tún kọ́ inú mọ́tò àwọn àfáà ni èyí tí wọ́n ń ṣe yẹn ànábì náà ló ronú kan ó lè fi tẹ̀sùbá sọ́run ẹ̀sìn ẹ̀ náà àbí ṣùgbọ́n kò ṣe é wọ́n ní àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àní fẹ́ ká máa ṣe bí ìgbà tá à ń sọ wípé iṣẹ́ tó jẹ́ yẹn ibi tó jẹ́ mọ́ àwa tó ń fi díẹ̀ fún ni sọtá àbá pè ní bídíà à ń sọ fún wa pé èyí tó dáa jùlọ òun ni ká máa ka ìta wa gbogbo ọlọ́run tó ní àtẹ̀yìn àgbọ́yé ẹ̀sìn ẹ̀ ọlọ́run máa ṣàìsàn wa téèyàn bá gbẹ́sùn yé gbogbo nǹkan náà kọ́ ló máa yọ àákéjì èèyàn á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé làákàyà àwọn èèyàn táwọn kan tó dáa ju tí wọ́n ń ṣe lọ èyí tó bá wá dájú pé dídá ní sẹ́nu àwọn afá kò ní ìyẹn làbàtà afá máa ṣe mọ́ o tó ti yé wa náà eh, pẹ̀lú àlàyé yìí pé tá a ti mọ kí ló ń jẹ́ sunna kí ló ń jẹ́ dídá àwa ń lọ síbi ìpìlẹ̀ àní tó bá jẹ́ sí la fẹ́ ṣe gbogbo ẹ̀sìn tí wọ́n ń ṣe ṣáájú kánàbí ìkógbélé ayé tọ́lọ́wọ́n bá fagilé àfèyí sáàmì mẹ́tì bá ti jíṣẹ́ fún wa. tí kì í bá wá ṣẹ̀sìn gbogbo ìṣe pátá lọ́lọ́wọ́n bá yọ̀ǹda ká ṣe àfèyí tá a bá rí ẹ̀rí pé ẹ má ṣe é. wọ́n bá ní kílẹ̀ rí ẹ̀. ẹ̀rí ẹ̀ ni pé ọlọ́wọ́n bá ní ọ̀ma àtàkùn ọ̀rọ̀ sùn ní tọ́sọ̀ọ́dún gbogbo sáàmì ìgbà ti fi lọ́wọ́ ẹ̀gbà lọ́wọ́ ẹ̀. ó ní gbogbo á ní mọ̀nà àti kankan ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe ṣẹ̀sìn yín látara bí mo ṣe ṣe tèmi. ló fi jẹ́ pé tá a bá gbọ́ kóun ṣe kì í sì ṣe pé àlàyé ọ̀rọ̀ ẹ lọ síbi pé ó dáa ká ṣe é kì í sì ṣe pé wọ́n ṣe lójú ẹ̀ á àwa máa kóra ró àní bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan ṣe tó bá jẹ́ sìn. ṣùgbọ́n tí kì í bá ṣẹ̀sìn ẹ̀rí ìyẹn ni pé ọlọ́run ní kúọ̀ lẹ́bí ọlọ́pẹ̀lẹ́kùn máa tó àrùn ìjẹ̀mí àá ó lóun ọlọ́run ọba lòun torí nígbà gbogbo nǹkan tó wà lórí ilẹ̀ ayé tó bá jẹ́ torí yín lọ́lọ́run ọba ṣe dá gbogbo nǹkan àjọ pé ìpìlẹ̀ gbogbo nǹkan ni pé ó ṣẹ̀tọ́ fún yín láti jẹ ó ṣẹ̀tọ́ fún yín láti mu ó ṣẹ̀tọ́ fún yín láti lò gbogbo ìṣe tí kì í bá ti ṣe ẹ̀sìn ó ṣẹ̀tọ́ àyàfi pàtó àwọn èyí tẹ̀rí bá sọ pé ṣẹ̀rí léyìí ẹ má dé díẹ̀ alhamdu ọtí ẹ má dé díẹ̀ gbogbo tí bá ti máa ta làákàyè àpò pọ̀ mọ́ ọtí náà ni kokéè ẹ ẹ kòló igbó. <laughs> àtàwọn ọmọ ìyá ẹ̀ gbogbo nǹkan tí máa fa ọpọlọ kódà tó bá jó oògùn kọ́ téèyàn mú pẹ̀lú àníyàn pé òun sí láàyè ẹ̀yà kan náà ni wọ́n torí pé àti rẹ́ẹ̀rí àìjẹ́bẹ̀ gbogbo nǹkan ni pé ó ṣẹ̀dọ̀ ó ti bá ń jẹlá fún ẹnìkan bá ní sàmẹ́bìjẹlá fún bẹ́ẹ̀ ni ẹ̀wà màá ní àẹ̀sìn òye ibi tí wọ́n ti ní bùkátà mẹ́rin ẹ̀wà ibi ìbádà ni rákùn fún ẹ̀ clear ṣùgbọ́n tí kìí ṣe ìbádà ẹ̀rí wo ló ní ká má ṣe é gbà wá ń bẹ̀rẹ̀ ṣe ń bá wọ kàǹpálà ẹgbẹ́ bí ọ̀rọ̀ ẹ̀dá ẹnì kan wá ní sáà mẹ́bí wọ kàǹpálà ni wọ́n á ní kò ní ìdí sáà mẹ́bí wọ kàǹpálà sí nǹkan lílo ní ọlọ́run lóhùn torí ọmọ àtẹ́bí adámadá gbogbo nǹkan so ẹ̀rí tó ní àyàfi kàǹpálà ọ̀rọ̀ máa gbogbo dábàá gbogbo ẹranko jíjẹ ní ṣùgbọ́n ọlọ́run ní òkú ń bété má jẹ́ exception yẹn àbí ó ní àwọn ẹranko tó bá ní eyín ọ̀gbọ̀n eh, ṣé ń fílọ̀ fẹ́lẹ̀ pé tó lé yín ọ̀gbọ̀n àwọn ẹyẹ tó máa ń dẹ̀gbẹ́ exceptions yẹn tá a bá ti yọ except except except rule gbogbo ìṣẹ́wọ̀n bá ti dákẹ́ nípa ẹ̀ ẹnìkan bá dé tó bá ní ẹranko kan wà ìrú ẹni bá kan etí ẹni bá kan ojú ẹni bá kan ṣáálé bí àfà tá a bá ti wọ àwọn èyí tọ́lọ́run ní kẹ́ ẹ má jẹ tí ò bá ti sínú líìsì yẹn tòun ti pé mi ò mẹ́ranko yẹn kí ló máa jẹ́ dáhùn mi go ahead láti gbọ́ píríncípù yẹn yé tó gbogbo ìṣe pátá tá a bá ti kíkì bá ti ṣẹ̀sìn ni mo ń sọ yìí o tá a bá ti rẹ́rìí sọ pé a lè ṣe é ó jẹ́ halal gbogbo ẹ̀sìn pátá tá a bá ti rẹ́rìí pé wọ́n ṣe é ó jẹ́ haram tí ènìyàn bá ṣe é kò ní gbalada ó ti ẹ̀ mọ ní pé kò ní gbalada ni kò bá má dáa ànábi ní tó bá dúdú àdéhùnlé bóun bá ti jí báyìí òun á máa sáré lọ síbi alkawusar iná àpò iná tẹlifẹwùtà ẹ wo bóun bẹ ṣe ń jẹ gbogbo wa kí wọ́n tú condensed milk nínú omi tútù wọ́n gbé sínú fridge fún wa pé òun ni ká fi ṣírun a máa gbẹ̀ǹjẹ́ pé láago méje bá sínú báyìí ká ti kọ́ọ̀fù yẹn lẹ́nu ni àbí tá a bá jáde nu sàrẹ́ ìlú àti ìdè àmẹ́jì ní gbogbo wa pátá lòdì a máa gbẹ̀yìn òun bí alùpùpù kò lè pé táyé o ó láwọn tó máa jáde nínú sàárè òun ni wọ́n máa wá sí ní tọ́bájú onígbàgbọ́ òdòdó tí wọ́n wà lórí súnà wọ́n á máa wá bọ̀lá mẹ́bí wa ó lóun á máa sọ pé ẹ máa bọ̀ alkautar kọ́lọ́wọ́n bá ṣèlérí ẹ̀ fóun ìdílówó ẹ̀ máa bọ̀ òun á máa wá rẹ wá lóun pẹ̀ òun á máa kú kálukú òun á máa mú ó láwọn kan náà máa sáré bọ̀ ọlọ́run wá wá ní káwọn ẹ̀dá kan ó máa gbọ̀gbọ̀ pé ẹni wọn padà òun á máa wá jìyà pé ẹ tí wọ́n bẹ ẹ tí wọ́n dà wọ́n fi wọn rárá pọ̀ ẹ ṣe tiẹ̀ ẹni mẹ́tẹ̀lá sẹ́bẹ̀rì máa bẹ̀rẹ̀ tẹ̀lé bá a dà ó wọn tí wọ́n yí padà ní ẹ̀sìn lẹ́yìn tó lọ tán ó mọ ìsọkúsọ tí wọ́n ń sọ lórúkọ pé ìsìláàmù làwọn ń ṣe wọ́n fi ń ṣe àwọn èèyàn lọ́nà tó sì dá wọn lórúkọ àmẹ́bí òṣìṣẹ́ wọ̀nyẹn tó à ń bẹ̀ wá torí ọlọ́run àwọn tó dájú pàmẹ́bí ṣe ẹni tó lóun lókun ẹ̀ ìdùnnú wa kò lè ṣe tán ní twenty four hours tá a bá lọ kẹ́kọ̀ọ́ pàmẹ́bí ṣe ń lo twenty four hours lẹ́yìn tó bá kírun rọ́kàtí olùtọ́jú á kírun àtùbá tó bá kí àtùbá tán òun ò ń dìde tó sáré bẹ́ẹ̀ dìde á jókòó pa á kírun sùúrù àbí tó òun bá ta aṣọ padà wá a ṣe sọ̀rọ̀ láti lọ ha àbí táyìlá bá ń tó bọ̀ a ti rákà mẹ́rin kó tó sí àyílà tó bá kíjọ mọ́ àyílà tán a tún ti rákà méjì àlásàrì a kì níjọ mọ́ bó bá ṣe ń kí àlásàrì tán gbàrà ó máa ń ti méjì kò kọ́ ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn mọ́gírì a kì níjọ mọ́ àyànnáfílà tó tẹ̀lé mọ́gírì tó bá kí ìṣá ìtàn ó tún máa yan rákà méjì tó bá fẹ̀gbẹ́ lélẹ̀ ó sùn díẹ̀ á yí á kírun òru twenty four hours ìrun nìkan ni mo sọ yẹn o àti ìṣọ̀kan mi o tó bá gbọ́ pé kan náà àwọn sàhábà mú sàárẹ̀ àlọ́bẹ̀ wò ẹni tó ní ìdàrọ̀ ṣe á bá wákàtí máa ràn lọ́wọ́ gbogbo problem fún mà á bá sọ̀rọ̀ àwọn tó jẹ́ súnà súnà súnà tó máa ń ṣe ní twenty four hours ẹnìkan bá kú a sọ fún yín pé ẹ̀jẹ̀ ká lọ bẹ̀ àwa tá a bá jọ péjú sírun sí lára àtúbadé fẹ́ òkè ńláńlá méjì lẹ́sàn tọ́lọ́wọ́n fi san alẹ́sàn á ṣe wọ́n lójú kòkòrò káwọn jọ kírun sí lára káwọn tún sí lọ títẹ́ wàá sẹ́nu kan tó máa kú fún wọn ní sẹ́kà náà bí wà bẹ́ẹ̀ ẹni tó fẹ́ ṣe wọ̀ ní máa máa rí ọfẹ́ ká nàbí wà bẹ́ẹ̀ ẹ wo imagine àwọn súnmà súnmà súnmà tó ń ṣe twenty four hours wọ̀lọ́ọ̀nì ẹni tó ní òun ò ṣiṣẹ́ mọ́ owó tóun rí láyé ti tóun ìbáàdà lòun fẹ́ jókòó tì tó bá fẹ́ ṣe gbogbo ìtàn lẹ́bi ṣe á rẹ̀ ẹ́ wọ́n fẹ́ ká try o mi ò sọ ń sọ pé ẹ má ṣe súnmọ́ torí pé ọ̀lẹ́ ní ẹ lè ṣe súnmọ́ ọ̀kọ́ ní ẹ ẹni ló mọ̀ fẹ́ fẹ́ ṣe bídí àfẹ́ pé àwọn súnmọ́ tó dájú nìkan ló ń fẹ́ máa ṣe kò lè rí ṣe mọ́ ṣẹ́ni tó wá lọ orí tó jájú bíi mélòó sílẹ̀ tí ò rí gbé sókè kí ló yẹ kó ṣe òmùgọ̀ wá kó sínú igbó tí wọ́n ń jákun bẹ́ẹ̀ làpèjú ẹ̀ tó pé kò tíì ṣe tó jẹ́ súnmọ́ ó wá ń wa bíbí àmọ́yá èyí tó dájú pé àìṣe láìgbà ládẹ́ ó tí ì ṣe débì kan mélòó nù wa ló lè fọwọ́ sọ̀rọ̀ pé all five prayers of the day ló máa ń kíjọ mọ́ ẹni tó bá dá lójú nù wa èmi láǹfààní ẹ̀ torí pé ní mọ́ṣáláṣí ni mò ń gbé èmi náà bá gbé ní mọ́ṣáláṣí ni má rọrùn àbílẹ̀ ẹ̀kọ́ ni àwọn kéèyàn wá ní ah, òun bá ọlọ́run bá dá má jẹun ètò òun máa fi jáde láyé oníṣáyà àtìṣe ẹ̀wò ni owó òní ní ìfìgbọ́mọ́ ẹ̀rọ kankan ẹ wo bẹ́ẹ̀ yẹn ṣe máa jẹ́ ní ìdílójú ọlọ́run àti ìrí yẹn ṣe nà ó ká má wàá sọ àwọn násúlà ọlọ́kan òjọ̀ kan sọlá ti tẹ̀ díẹ̀ ẹnìkan bí wàá wèrè nípa ẹ̀níjọ́ pé ànájú ní tó bá ṣe é ṣe fún ẹ ìdájú pé o kì lẹ́ẹ̀kan lójúmọ́ tó o bá lè kì lẹ́ẹ̀kan lójúmọ́ kì lẹ́ẹ̀kan lọ́fẹ̀ẹ́ lẹ́ẹ̀kan lọ́fẹ̀ẹ́ ò bá rẹ̀ lọ́rùn tú lẹ́ẹ̀kan lóṣù àbẹ́ ẹ̀kan lọ́dún tó o bá wá yọ̀ rẹ káàdì rẹ̀ kí lẹ́ẹ̀kan ní ìgbésí ayé ẹ̀dùn tí ò tẹ̀ gbọ́ rí. ṣé ń gbà táwọn iṣẹ́ tó dájú wà nílẹ̀ káàtì ìríṣẹ́ débi kan ṣe kọ́ máa wá dúdú àtìrí wọ́n wá ń sọ fún wa wípé iṣẹ́ yìí o wọ́n ní ànábì ò ṣe é kò sẹ́rìí fún ọkàn yín wá balẹ̀ ah, kò sẹ́rìí fún àníyàn bá tún ṣe dáa àníyàn nìkan kọ́ ní iṣẹ́ ní ìdìbò tó jẹ́ àtẹ́wọ́gbà fọlọ́run o àníyàn gbọ́dọ̀ dá ó sì gbọ́dọ̀ wà níbàámu sí ìtànàbí wa ti jíṣẹ́ àìjẹ́ bẹ́ẹ̀ àwọn ẹlẹ́bọ náà wọ́n ní táwọn ń sìn yẹn àníyàn àwọn pẹ̀lú ẹ̀ ni pé àwọn ń sìn kó lè máa múṣẹ́ àwọn jẹ́ fọlọ́run ọba ni àníyàn wọn náà dà wọ́n mọ̀ pé èrè táwọn ọmọ kalẹ̀ yẹn kọ́ lọ́dọ̀ọ̀hún ṣùgbọ́n àwọn ń forí balẹ̀ fún kó lè máa jíṣẹ́ àwọn fọ́dọ̀hún pé ẹrú rẹ báyìí báyìí ó ronú fún ẹ pé wọ́n ló dáhùn tó ń ṣiṣẹ́ ọlọ́run kọ fún wọn lọ́wọ́ tó gbogbo bẹ̀yìn torí tọ́lọ́wọ́n ọba aṣẹ wọnú àlàyé ọ̀rọ̀ àáfàá yìí wípé àwọn èèyàn ò ní ṣe dídí àkan àti kó jẹ́ pé wọ́n ti fi tó jẹ́ déédéé nínú súnà wọ́n ti fi sílẹ̀ lágbára ọlọ́run àá máa túbọ̀ rí ìfọ́síwẹ́wẹ́ mo gbà lérò pé a lè rí question dáadáa lórí tọ́pìkì yìí mi ò ní sọ̀rọ̀ ju ìgbà forty minutes mo fi sọ yìí lọ kálánfààní àti béèrè question a máa continue láti bí ìjọba di ọ̀la mo ní kéde kékeré kan fún wa àwọn ìjókòó tá à ń ṣe yìí ẹ rí i pé mo máa ń ṣe ẹ láì ẹni tí ò bá fẹ́ gbàgbé àwọn pọ́ìntì yẹn tó fẹ́ kó ṣe òun láǹfààní yálà pé kóun rí ìbáyìí àwọn topic ẹ̀dùn ìjọ mi ni you have two choices ìkan náà ẹni pé kó lọ sí Facebook kẹ lọ wo orúkọ mi Murtala Alade Adédòkun everyday mo máa ń post ẹ̀ tábà ti ṣe alternatively sẹ́ni ẹ bá ní WhatsApp number ẹ̀ a ti ṣe kí ló máa ń pè é um, PR code WhatsApp group tí a máa ń fi àwọn lectures mọ́ṣáláṣí wa yìí tẹ bá ti snap ẹ ẹni yẹn máa ó máa wà added mọ́ WhatsApp group yẹn so audio gbogbo àwọn lectures a máa ń ṣe bí ìfún wa wà bẹ́ẹ̀ èèyàn lè tún gbọ́ ó lè ṣí àyẹ̀ afẹ́ ká máa di àwọn nǹkan tá a bá ń gbọ́ kó lè máa ṣe wá láǹfààní èèyàn máa ń gbàgbé yìí jẹ́ pé ọ̀tọ̀ ní kó máa ṣe rò pé òun gbọ́ tó bá lọ fún gbọ́n láyé dáa rárá ẹ̀kọ́ ni wọ́n ṣe sọ so either this or uh, Facebook so ìkéde ta ní fún ọdún bẹ́ẹ̀ lọ afẹ́fún aláǹfààní àti ìbéèrè question right um, brother mustafidin make step number one and uh, take four other questions mustafidin <clears throat> take four questions. Oh, gbọ́ mi yín. Uh -huh give numbers to four other persons. Number five. Emma Binu, what do you need from o. Aleykum salaam. Ó ti pé márùn-ún. Àti sọ́nà bá ní kásìkò ṣẹ́kù. Nọmba wán, ọ̀yá mo fẹ̀sẹ̀. Bísí mi Mike. عليكم السلام ورحمة الله وبركاته آمين يا رب آمين لكن يا سندادا كم هو كتاب يشي بيري نعم Thank you wọ́n ní sọ̀látò tẹ̀sí ẹ̀ táwọn gbọ́ pé ó ju ọ̀nà kan lọ táwọn mẹ́bí gbà ṣe é àwọn fẹ́ kí n ṣàlàyé èyí tó wà authentic èyí tó wà authentic kí mo mọ̀ tí bàbá wa Sheikh Nasiruddin Al-Albani mo sọ pé ó authenticate hadith ẹ̀ ó lọ báyìí ó ní ìmúra ká mẹ́rin ṣẹ́gbọ́ téèyàn bá kábàrà tó ké fatiha tó ké súra tán àwa ní subhanallah alhamdulillah wàlá ilaha illallah wallahu akbar fifteen times ẹ máa kọ́ lọ sí rúkú لا يتباشي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم حقيقي سبحان الله الحمد لله ولا اله الا الله الله اكبر ten times اقول لك بركوع سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ten times على في سجود سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أتواشي سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر 10 times أجبري سوكي لسجود ربي اغفر لي وارحمني وعافني واهدني وارزقني سبحان الله والحمد لله ولا إله إلا الله Allahu akbar ten times á padà sí ṣubú ìdálẹ́ kejì ṣé n fọlọ́ subhana rabbi al'ala subhana rabbi al'ala subhana rabbi al'ala subhana allah alhamdulillah wa la ilaha illallah wallahu akbar ten times rákà àti pé nìyẹn àwa àjèjì sókè fún rákà kejì á kí rákà kejì bó ṣe kí àkọ́kọ́ ìyàtọ̀ kan ní pé níbi ìṣàkọ́kọ́ yẹn lẹ́yìn tẹ̀síbíra lákọ̀ọ́kọ́ a ṣe subhanallah yẹn lẹ́ẹ̀mẹ́lò fifteen nine gbogbo lókù ten ten ní rákàkiri ìkejì ìkẹta ìkẹrin asálámọ̀ ìdúgbò ìrànlọ́ lọ very simple ohun tó pàtàkì ẹgbọ́n sáà lọ́jọ́ kan pẹ̀ ó ní kò sí ẹ̀ṣẹ̀ kan àmọ́ ọmọ tó ní o. apàìmọ̀ṣe ni o ayé ọ̀ṣẹ́ ń kọ̀rọ̀ o aṣe ní gbangba ni o a se nírètí pé téèyàn bá ti yí kàn padà kúrò bẹ́ẹ̀ májẹ̀mú nìyẹn o kì í ṣe wà lórí ẹ̀ṣẹ̀ yẹn ó dẹ̀sì pé òun sì fẹ́ ṣe é rárá ó ti yí kàn padà kúrò bẹ́ẹ̀ ṣe pé èèyàn máa ń pinnu kóun ò mọ́ ọ̀tẹ̀rù á sì máa ti ha èyí tí mo ti ṣe tẹ́lẹ̀ tó ti há dànù ànábì ti wá lọ́kàn balẹ̀ pé tó o bá tún sọ̀rọ̀ àti sẹ̀kù díẹ̀ pẹ̀lú òwú ọlọ́run àti èyí tó mọ̀ọ́mọ̀ ṣe àti èyí tó fa ìmọ̀ ṣe àti èyí tó bí ṣe ń kọ̀rọ̀ àti èyí tó ṣe gbangba lẹ́yìn tó ti pinnu pé ìwọ ọlọ́run kò sì bẹ dámájẹ̀ fún o débẹ̀ wọ́n ó lóun nírètí pé ọlọ́run á há wa tó yé wa alhamdulilayi question number two. Nah, aleykum salaam ala ló máa jẹ dáadáa ká lè kọ́. èèyàn tó ń gbàwẹ̀ lọ́wọ́ tó ń dáná tó lè tọ́ oúnjẹ wò bẹ́ẹ̀ ìgbàláàyè wà ẹni tó ń dáná fún aláwẹ̀ àbò ń dáná fún rẹ̀ kó tọ̀ wò ahọ́n èèyàn fi máa dùn yàrá àní jẹ́ kó kọjá sí ọ̀nà ọ̀gbìn kó bá ti tọ̀ wò kó tú dànù òbí bẹ́ẹ̀ lọ àwẹ̀ òyà tó kílíà ọ̀gbọ́n láti jẹ́ pẹ́ni yẹn ló ń dáná ní o kì ṣe pé ìyàwó wa ń dáná àwa ní àjìá báwo lọ bẹ̀rẹ̀ ṣe rí jẹ́ rárá tó kílíà. Question number three. Dúró tì wọ́n, dúró tì wọ́n, bó bá gba máìkì yẹn tó bá ṣe tán. Aleykum salaam wa number three. Àmì àtẹ̀yìn náà. Àmì àmì àmì. Náà. Náà. Ẹnìkan bí mi ní question yìí ní àná wípé ṣé bàbá ti fi àṣàmú tán násìlà kan sọ pé bèlà lọ sí yíyanbọn fóun wá yíyan yẹn pé òun ò ṣàbọ̀ alárí fóun wá ti yan násìlà rákàbí adẹ̀sí kí àṣàmú tán mọ́kànlá dẹ̀ la máa ń fi àgbé àwọn àdẹ̀sọ tó wọ́n ní àmẹ́lì kì í sábà ti ju rákà mọ́kànlá lọ ẹni tó wá lọ ṣàbọ̀ alárẹ́ nígbà yẹn ṣé tó bá fẹ́ kí special násìlà yẹn tó lè fi gún un wá ní màá lọ́ra dáhùn question yẹn irú ẹ̀ náà ló ń sọ bẹ́ẹ̀ náà béèrè wípé pé èèyàn kí aṣáájú tán ó wá lóun fẹ́ kí sọ̀rọ̀ àti tẹ̀síbí ẹ̀ àbí ọmọ ìyá wa tó béèrè ó láwọn àbá kan sọ wípé irú ooru iye kí èèyàn bá lè gbé mi èmi náà dẹ̀ fún àbá kan sọ bẹ́ẹ̀ àwọn àbá kan dẹ̀ ní òun ti pé àlọ́bí ní irú ooru mọ́tímá mọ́tímá méjì méjì ni ó ní ṣùgbọ́n sẹ́nìkan náà yín bá wá fáyà pé àlùfáàjẹ̀ ń lọ yọ ẹ́ àbí táwọn yìí bá fáyà pé àlùfáàjẹ̀ ń lọ yọ á wá kí ẹyọ kan já jẹ́ wọ́tẹ̀. ohun tó sọ fún mi pé méjì méjì ni tẹ ti gbọ́ yé pé ẹni nọ́mbà ọ̀ méjì méjì òun náà nìyàwó ẹ̀ wá ń sọ wípé àti nínú àwẹ̀ àti káàwé ó tó dé òun kí ju mọ́kànlá lọ tẹ́ǹgbọ́n mi dáadáa so tẹ́nu mi ò bá gbà á láti sọ pé ẹ má kì í ju mọ́kànlá lọ ẹnu mi gbà yí pé ó mọ ní mọ́kànlá yẹn òun lójú ọ̀sán ànẹ́bì àbí ìyẹn ò correct ìyẹn lèmi máa ń gbìyànjú láti ṣe so ìbéèrè yìí mo fi kún ti àbọ̀ awọ́ẹ̀lì mo sọ pé màá fẹ́ lọ́ra dáhùn màá tún túbọ̀ ṣe research kí n mọ táwọn àbá sọ lórí ẹ̀ èyí tó dẹ̀ fi ni lọ́kàn balẹ̀ kò sí tó dáhùn tí mo gẹ́ ní dáhùn question ọ̀sẹ̀ gbọ́ so for now ẹ gbìyànjú tí ò ní ó jọ kàmẹ́bì ó mọ ní mọ́kànlá ẹ wá gbọ́ dáadáa kọ́ tó wà ń bẹ̀ ó lẹ́nikẹ́ni tó bá bá ìmáàmù ẹ̀ kí sàráwì tó wá dúró kí ìmáàmù ẹ̀ ti kí wítìrì láti rẹ́ka ó ní wọ́n á kọ àkọsílẹ̀ fún wípé kí gbogbo òru yẹn kó fi yan náfìlà so náfìlà sẹ́yìn gbẹ̀ǹgbẹ́ pẹrẹsẹ yàn yẹn it has been taken care of tẹ́lẹ̀ bá jí lẹ́yìn tí mo ti kí mọ́kànlá yẹn mo máa ń ṣe tìláwà mi ò fi yan náfìlà mi mọ́ torí mi ò bẹ́ẹ̀ ti nọ́mbà tá a sọ yìí pé àkọọ́lẹ̀ lánàá mi máa ń ṣe but àwọn àfáà mi ni wọ́n lè fi kún un that's number three àbí number four That was táàmù sọláàtì tẹsíbíyè any time tí náfìlà ò ṣe any time tí náfìlà ò ṣe wọ tó yé àtọ̀sán àtòru kò sígbà tá a question number four. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. àmín wa. Tí wọ́n nínú àwọn ọ̀gá wa ó bẹ́ẹ̀ ṣe ìlú káyì pé àwọn ẹ̀rọ wọn mú àṣìkò tí kíkọ́ aṣọ bẹ́ẹ̀ ṣáà ìgbà àìsàn àìwọ̀. ẹ jẹ́ ká lo nǹkan tá a pásítà kọ́lé rí wò a sọ pé tí nǹkan bá jẹ́ ìbáàdà a fẹ́ rí a lè ṣe a tó lè ṣe àbí tí kì í bá ṣe ìbáàdà a fẹ́ rí pé ànábì àbọ́lọ́run yẹ má ṣe àbí now kí ni ìdáhùn yìí sí question yìí kìí ṣe ìbádà àbí nígbà tí kìí fi ṣe ìbádà ó jẹ́ tọ́ fẹ́ni tó bá fẹ́ ṣe é nǹkan tó wá kù ní pé nínú nǹkan tó jẹ́ tọ́ láti ṣe àwọn kan wà ó lè má dáa láti ṣe torí ìdí mi kìí ṣe torí tó jẹ́ haram ṣẹ́ǹgbọ́n mi ni kí ni ìdí yẹn aṣọ ẹbí fẹ́ni tó bá lówó ẹ̀ kìí ṣe haram.

ẹ̀ kí ń gbọ́ gbogbo ẹni máa ń gbọ́ wọ́n ara aṣọ àwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ kí ló há wọn tí ń dé Islam wọ̀ láyẹ̀sìn ìrọ̀rùn ni tó bá jáṣọ tí mo ti lò for the past three years ni mo wọ̀ tí mo dẹ̀rí pé á ah! ó fi mí lọ́kàn balẹ̀ tí n bá dé tó o bá fẹ́ tó wọ̀rú aṣọ bẹ́ẹ̀ lé mi padà tó bá rọ̀ mí lọ́rùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ aṣọ kí wọn náà polówó pé o má sọ báyìí fún jẹ mo lè rà á èmi ò rà ń rà pé tèmi náà bá ti wá lóde dandan ní kó o bá mi ra sọ nǹkan káyé sọdá nìyẹn tó ta bá ní á ẹjẹ ká pàtì kì í ṣe torí tó jẹ haram tó ráwọn nǹkan tó so náà lè ó ń bọkùnrin ló ń bóbìnrin náà rí àwọn àǹtí wa kan ọgbọdọ wọn kún fáṣọ ni torí pé gbogbo àwọn ọ̀rẹ́ ni wọn fẹẹ bá wọn aṣọ wọn ò wá lo aṣọ yẹn débì kan wọ́n pọ̀ àwọn ohun jọ sínú kọ́bọ̀dù ilé ìtún wọn wọn tún kàn wọn sí lẹ́kìrì tí ò bá rà á sọnù ni á súnyàn di onínà àpà nítorí pé kò fẹ́ ṣe ìyá alágbájá àwọn ìdí tí mo ṣe fẹ́ ká jìnnà sí mo ń sọ fún yín o kì í ṣe torí pé ọlọ́run sọ pé haram ni àbá náà sọ pé haram ni nǹkan tá à ń sọ fún nìyẹn tó ẹni tó bá rọ̀ lọ́rùn tó dẹ̀ di pé àwọn kan tá a sọ sílẹ̀ yìí kò báyìí tó ń fẹ́ rà wí no problem ṣẹgbọ́ ẹlòmíì ọlọ́run kẹ́ẹ́dẹ́gbẹ́ pé tó bá ń ra aṣọ kan lójúmọ́ kọ̀ọ̀kan kò mà lá tírú ẹ̀ bá ń rà á tó wọlé kan tó wà láàyè yìí tó bọ́ sí lọ́rùn sàrà ló ṣe mi ò ní láì fún so mi ò ní sọ pé tó béèrè ló bá irú ẹni yẹn mo rò clear alhamdulilah ṣé last question yẹn number five. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. a ti gbàgbé nǹkan tán ní ká máa ṣe o àmúrúkọ àwọn tó ń béèrè questions ló fà á ní lẹ́yìn tá a bá forúkọ wa ẹni tó bá wù káwọn èèyàn mọ nǹkan tó wù ú ṣe ní business kó fi àǹfààní yẹn kó fi business ẹ̀ mọ̀ wá ẹ̀gbọ́n ṣùkú ńlá ìta. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Thank you. Alaikum assalam. Thank you. wọ́n ní bí aṣọ òkú yẹn ti yàtọ̀ yẹn yàtọ̀ a ti rí tí a pọ̀ ẹ̀sìn òkú ẹ̀ka ṣe nínú yẹn tó ti yé àgbọ̀taṣọ afẹ́ṣe márèèjì kódà ìkómọ àdìsọ́kẹ́ haram ni ọ́ ọlọ́run kọ́lé fóun òun pe àwọn èèyàn jẹun ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ òun tó máa wá a ní sọ pé haram ni a lè kọ́rí ká sọ pé torí pé irú ìṣe yẹn bá gbalẹ̀ á sọ́ńtọ́ tó ti yé rọrùn làwọn fún wa pọ̀ wá nǹkan tó ní jẹ́ kó ní aṣọ mùsùlùmí máa ń ní bá rí wọ́n máa ń fi rírìn ìdọ̀tí àwọn àbá kan wọ́n àwọn yẹn ṣàfàṣọ náà ẹ̀yàn tó ní ìjìlá nẹ́bì ó bẹ̀ sọ fún wa yìí pé ká máa ní ẹ́ èyí ò bá ní ju aṣọ mẹ́ta lọ ó ní all the time kò sóde sáṣọ yẹn lọ mo rántí broadcaster kan ní ìrántí orúkọ lédè yẹn ni ó ń ròyìn event kan tó ń lọ tó humble táwọn èèyàn bá ń lọ sí social eh, gathering wọ́n máa ń fẹ́ àfíà bigger than they are àbí ó lóun wá débẹ̀ òun wá pàdé Dangote ó wọ jàdàbí àti sípà wọ̀rùn wá ní mọ́kà fún rẹ̀ tí ẹlòmíì náà ká àkàtà mọ̀ sọ yìí on Facebook lédi yẹn ní ìrántí orúkọ yìí interview ló ń brand ó lóun olùgbà tí wọ́n ní Dangote ń bọ̀ òun wà ìgbà tó fún òun lè jẹ́ ó kàn wọ simple jàdàbí àti pàmpàndà bó ṣe wá sínkù tó yẹn all i want be so ṣe rí èèyàn substance lèèyàn kì í ṣaṣọ tó wọ̀ ẹni tó bá mc ló máa ní ìdáṣọ ńlá láti ṣọ̀rọ̀ ẹni yìí ẹ jẹ́ kó sọ̀rọ̀ everybody wants to listen to him téèyàn bá ní substance díẹ̀ ló kù tó máa dress but tí ò bá sí nǹkan kan nú ìta yẹn ló ń gbé e ló fi jẹ́ pé ẹ ráwọn àwọn tá à ń sọ yìí ìpẹ́sì tó máa ń lé àwọn tó máa ń bá àwọn èèyàn tẹyan rìn oríṣiríṣi yẹn wọ́n máa ń lé káwọn lè wọṣọ ńlá to appear important fáwọn tó ń bọ̀ wá gbé báyìí lẹ́wọ̀n fáwọn afa súnmọ́nà kì í ṣèwọ̀ kó wọṣọ ńlá tó bá lówó ẹ̀rọ ẹ má ṣe lùkó tó ti yé ṣùgbọ́n substance la máa ń dù ju embellishment lọ bọ́tẹ́lẹ́ bá lówó ẹ̀rọ ìṣàkàrà.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 ká má rò kí wọ́n máa bára wọn jà sí wọn ní rárá àwọn tí òòró ń jẹ wọn ní wọ́n mú sùúrù àwa gan bẹ lọ́run pé ká tún léèyàn fún wa lọ́wọ́ àwọn tí wọ́n dé léyìí sílẹ̀ èèyàn bíi tiwa náà ni wọ́n àtúrẹ́ tó ní kí lóun lè fi àfin fún ẹnìkan ní kó máa sọ láì fi ọwọ́ ta tá a bá lórí ní kó máa ń lọ bẹ́ẹ̀ àfin fún wọn ó lè máa nìkan ó mú wa wọ̀n tó jẹ́ pé oúnjẹ yẹn á bá ẹni tó wà ní títì lọ́hùn-ún gan pébi tẹ bá gbọ́ kó yẹ kí tán ẹ̀dá fún ẹ máa ṣú ọ̀rẹ́ sáńdì pẹ̀lú wa bẹ́ ṣe ń ṣe iná là ń fẹ́ àtàwọn àtẹ̀yìn ọlọ́mọdún aládẹ́ ọ̀ ẹni tí ò bá bá rẹ̀ nípa púpọ̀ ẹ dé àwọn tó wà lẹ́yìn wọn máa ń sábọn ní owó ẹgbọ́ ọlọ́àgbà ní bàdà fún ìlú wa subhanahu wa ta'ala alhamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹ ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ẹ wà organize táwọn kan bá ti ń pín kankan kó tó tán ẹ ti lọ gbé ànádọ́ àwa déètì ló ló pín ẹ títọ́ owó ẹ̀ tó kàn wọ́n lọ bùnmí wá ẹ ẹ dúró dúró dúró dúró ok ó lè pé dúró dúró. kí confirm. ó ti tó dáàkì. Thank